bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àbẹ̀rẹ̀ tàbẹ̀rẹ̀ èyí tí ọlọ́run bá ní kí n kó yé mi náà ni màá tún bẹ̀. tó ti wá báyìí kọ́ lóun kó ọ̀hún àfọ́nà. aláwọ̀ kan ni pé ẹni tó ń ṣiṣẹ́ ní bíúrì àwọn ní islam kọ sí àti islam kọ sí náà ni haram ni ilé ọtí haram ni ẹni tó ń ṣiṣẹ́ ilé ọtí haram ni hadith wá lérí pé gbogbo àwọn tí ìlànà ọlọ́run bá yóò máa bá lérí ọ̀rọ̀ ọtí ẹni tó ṣiṣẹ́ ń bẹ̀ náà ẹni tó ń pọ́n ó ti kó sínú lọ́wọ́ àtọ́ pé owó òṣìṣẹ́ níbi tí wọ́n ti ń pa òun bá wọn já lórí anábì ti sọ́nà ẹni tó ń bá wọn já tó ń gbé irú tó ń sún gbogbo ẹ̀ òṣìṣẹ́ kan tó ṣẹ́kù kọ́dà gate man gan ó ti pọ̀ sínú èyí tó fi ń dáa jù kéèyàn kúrò ń bẹ̀ tábàárọ̀ nìkan tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣé kèfèrí ni kì í ṣe kèfèrí àtọ́jọ́ ká tó gbọ́ ènìyàn kì í ṣe kèfèrí ṣùgbọ́n ó lè tún lè jẹ́ kèfèrí àfọ àwọn tó kọ tíra àti àmọ̀sí àlàkídà tó tọ̀háwíyà ó ní àwa o la nukaffiru ahlal qibla ma lam yastahilla a lè sọ pé kèfèrí la nukaffiru ahlal qibla ti bi dambin ma lam yastahilla pé ẹni tó bá jẹ́ ahlal qibla ẹni tó bá ń kírun tó jẹ́ mùsùlùmí látara pé ń ṣe ẹ̀ṣẹ̀ kan a nípe ní kèfèrí o lókùrú ìgbà tí kò bá ti sọ ẹ̀ṣẹ̀ yẹn di ẹ̀tọ́ yóò di ẹ̀ yóò di kèfèrí inista halahu tọ́ba àtọ́ wípé fífi iṣẹ́ ń lé ọtí ìyìn tó dáa pọ̀ ní òun ò rí tó burú mbẹ̀ fáwọn káfíà sọdọ́ jẹ́ kí n máa sọ̀rọ̀ kálẹ̀ ẹ̀ka wípé ẹlòmíì dọ̀rú rí ó lè bá nǹkan kan kàkà bẹ́ẹ̀ kó fi gbà wípé nǹkan yìí aṣílù rẹ̀ mo gbà pé kò dá yóò wá fẹ́ máa justify nǹkan yẹn nǹkan yẹn dẹ̀ lè tètè gbé lọ oko kèfèrí sọkọlọ nǹkan ṣàánú wa sọwọ́ ẹni bẹ́ẹ̀ ní pẹ̀lú ẹ̀ mùsùlùmí ni a lè jọ máa sọ̀rọ̀ a lè máa ṣe kíní a máa ti ń ṣiṣẹ́ yìí ọlọ́wọ́ bọ̀ láti kúrò ń haram ni tọ́ba rẹ pé kọ̀ǹdíṣẹ̀ òun kankan ọlọ́wọ́ kò òun àtọ́lọ́hún àwa wa rẹ̀ ni ọmọ òun àti máa bá tún so ti yé bó ṣe rí nìyẹn. bákan àtàdàtú muhakama Ipe ìtumọ̀ ẹ̀ta sọ nípa àtàdàtú muhakama yẹn ṣé ó débi pé àwọn tó máa fẹ́ lọ hajj tó máa ń ṣàdúrà maka ṣé tó débẹ̀ náà ká sọ pé àdá àwa náà ni wípé ìgbẹ́dá fẹ́ lọ maka o wọ́n máa ń ṣàdúrà maka kún tó lọ Ipe ìgbẹ́dá fẹ́ lọ maka kún gbúdọ̀ má ṣe lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ ìbádà ni ó ti ní in tó tún ṣe ó ti ní in tó bàjẹ́ gbogbo ní tí èyí bá ti sọ̀rọ̀ yẹn ń bẹ̀ tí èyàn bá ti ń sọ di ọ̀rọ̀ yẹn bídí àníyàn sọdí lápèjú yẹ kéèyàn fẹ́ lọ mọ́kà ní ìsìnkọ́ wá ní pé túláàsì tọ́wọ̀ bá ti lè ṣàdúrà mọ́kà ájì rẹ ẹ̀rọ àwọn ọ̀tán lọ ájì gbẹrẹ fún ẹ̀rọ àwọn ọ̀tán lọ ájì gbẹrẹ fún irú tẹ́ni yẹn ń sọ yẹn bídí àní ti ń sọ yẹn ṣé pé àgbọ̀pá náà fẹ́ lọ ṣe ájì tó sáfẹ́ pèdè àṣìyàn

àwọn aláfẹ́ràn bàbá rẹ̀ ní mọ́kà lápèjúwe mo fẹ́ máa fẹ́yẹ kọ́ wa bóyá olówó fẹ́ràn bàbá rẹ̀ mọ́kà ó ti wá sanwó di everything àwọn alábàbà bàbà ẹ máa múra bàbá ní pé ah ó ní ṣàdúrà fún mi ni ọbẹ̀ dójú tì mí láàánú gbẹgbẹ́ bọ́ọ̀ bá ti ní ṣàdúrà bọ́ọ̀ bá ti ní ṣe ìnáwó àdúrà ní ọlọ́mọ yà ṣe fún. torí pé ìbànújẹ́ tí ó ìbínú tí ó ṣe fún ọ kì í ṣe pé kọ̀ọ̀kan ṣe fún ọ lẹ́yìn ìgbà tó convince ẹ̀ pápá kò ní di gbogbo kí ní yẹn ah lágbájá ń gbà tó máa rẹ́ra lọ ó ṣe àdúrà máka fún nígbà tí kìíní kan tó bá ti wá mọ̀ pé ò ní ṣe o lọ gbowó ẹ̀ ní condition because òun ṣíṣe nǹkan ẹ̀ tó bá ṣe fún kò bá àjì rẹ̀ jẹ́ kò dẹ̀ ní tó kàn ṣe ni pé o lè moderate nǹkan yẹn mọ̀kàn máwọn situation yẹn wá ni o bó ṣe wá rí yẹn ẹlòmíì lórí bàbá ẹ̀ lọ́mọ náà yẹn ọ̀pá nìyẹn ìbínú òbí haram dẹ̀ ni ẹ wọ nǹkan yẹn eléyìí kọ̀dà ẹ̀jẹ̀ ibi tí bàbá sọ pé tí mo bá kú bọ̀ bá tó kú ni àmà bínú ìyẹn ò jọra wọn ló jẹ́ pé àwọn àbá àtàn ń kọ́ nípa usul wọ́n ń kọ́ nípa ànàzọ́ irú wà láṣìbà àwọn tó jọra wọn àti tó jọra wọn odidi ẹ̀kọ́ kan ni fíìdì kan ni lọ́dà àwọn usul píríncípù yẹn ṣé èyí jọra wọn ṣé èyí ò jọra wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí èyí ní ìtọ́jú mú

ara àwọn nǹkan tó fáwọn èèyàn ti di bídíà máwọn èèyàn lọ́wọ́ kódà táwọn èèyàn ti mọ pé tí ọba tí ì ṣe gan lílọ ájì rẹ ò tí ì pè bídíà nìyẹn pẹ̀lú àdìsọ́kàn yẹn so ìyẹn ò sọ́ndà àádà yẹn kọ́lọ́n kọ́ṣà kò sáàyè ni àádà yẹn náà ní destination o ó dẹ̀ láwọn nǹkan mo fi sọ pé eh, ìdáni tó tó pọ̀ ni so yóò kàn án ẹnìkan pa lọ́wọ́ náà pé káà náà tún lọ máa wòye sí kọ́lọ́n tó wà fún náà bákan náà ẹnìkan ní kí á tún àwọn alkọ̀wáì alkhams tí a kà ẹ ká tún ká tún kà alákọ̀ọ́kọ́ náà ẹ̀jẹ̀ bá a ṣe ṣàlàyé ẹ̀ alóò náà ni alùmúrù bímọ kàn sí di ha alùmúrù bímọ kàn sí di ha ẹni wọn fẹ́ mọ èyí tó pọ̀ ń bẹ́ẹ̀ kó lọ ka àwọn tíra ti alìṣibáwò wà nàzọ́yé tí a fáwọn ibùdó sábà kì í tó kọ ah, a fáwọn imam suyuti náà tó kọ kan náà tòtábà ká ti imam sáàdì àrí yẹn náà bẹ àrí gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà bẹ yàtọ̀ àwọn ibùdó òfin mi náà ṣẹ́rí rẹ̀. tó látara àdéhùn ẹlẹ́ẹ̀kejì ni alìyẹ̀kínu láyà zulu bishak ẹlẹ́ẹ̀kẹta làdúrárá wàlá dúrárá ẹlẹ́ẹ̀kẹrin alàádẹ́tú muhakkama ẹlẹ́ẹ̀karùn ni alimẹ̀ṣáka tẹ́jìlẹ́wò tẹ̀sír. oníbèrè ká wá béèrè wípé gbàtà ń sọ̀rọ̀ nípa àìmọ̀kan wípé amú àyà kan wá ní alukur'an pé àwọn ò mọ àyà yẹn àyà tá a mú wá ní alukur'an lérí wípé ntẹ́yìn bá fi àìmọ̀ ṣe ọlọ́run sàmójú kúrò eléyìí ń bẹ nínú sóràtúlẹ̀ àlẹ́ àm sóràtúlẹ̀ àlẹ́ àm ní àyà fifty three ọlọ́run bá ní kátàbà rabbukum ala nafsihi rahma innahu man amila minkum su'an bi jahala thumma taba min ba'dihi wa aslaha fa innahu ghafurur rahim. so bí yẹn ti jẹ́ nìyẹn. bákan náà oníbèrè tó bẹ̀rẹ̀ wípé ǹjẹ́ ọkùnrin tí ó ní ọ̀kadà tó sì fẹ́ fi gbé ìyàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ bá ti múra dára bó tó àti bó ṣe yẹ kò sí láì fi ń torí pé ìyàwó rẹ̀ òun ló fi gbé sẹ́yìn pẹ̀lú májẹ̀mú wípé òwò rẹ̀ ò ní hàn síta tó ti yọ abáyé owó rẹ̀ ò ní ṣe kíni o kò níyàn síta ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó bá jẹ́ kókó láwùjọ kó sọ́ra fún rúṣe síbẹ̀ torí pé ẹlòmíín lè máa mọ̀ pé ìyàwó rẹ̀ ni wọ́n dẹ̀ kọ̀ǹpútì wípé a jẹ́ pé àwọn obìnrin náà lè máa wọ ọ̀kadà wọ́n lè máa gbọ̀n ọ̀kadà káàkiri tó ti bàbá ẹ̀kọ́ lọ́wọ́ ṣe àná ẹni tó bá gbọ́ ní táwọn ọmọ ọlọ́kadà yẹn máa ń sọ ọlọ́kadà yẹn máa sọ pé gbogbo àwọn obìnrin tí máa ń kọjá ládùúgbò kò sí èyí tí wọ́n máa ọmọ wọn ṣe rí wọ́n máa ti ń sọ obìnrin míì lẹ́yìn gbórí ìpó gun ọ̀kadà láyé rẹ̀ bàjẹ́ sí because tí aláwọn kèfèrí tá bá rà àwọn obìnrin wa lọ́ọ̀kan yẹn haiba ọlọ́run fi sára wọn àpọ́nlé yẹn wà lára wọn tó bá ti di pé wọ́n wá ní jọ́ndì bí fún fún ẹlòmíì ọba débi kẹlẹ́ àdúrà ẹnì kan dùn lẹ́yìn rẹ̀ tó bá débẹ̀ yẹn jọ kí ni yóò rẹ̀ lẹ́yìn yóò rí ẹni tó múra dára gan yóò bí bàbá wo ni ẹ̀yẹ̀ bí à ń gbé yín ní kíni bẹ́ẹ̀ dẹ̀ ni ìtìjú ló ti kúrò lérí lẹ̀ ilé ọ̀gá tẹ́lẹ̀ kan bá mi yájú mo ní àà àti ẹni tí ì ṣe mùsùlùmí láyé ìgbà kan obìnrin gun machine tí ó bá dẹ̀ gùn bí ó ṣe jókòó nìyí yóò bend ni kódà kìí ṣe mùsùlùmí àtọ̀ ní kódà bó ti pọ̀ kọ́ ẹ̀ ló gbé bí ó ṣe ṣe nìyẹn ìtìjú ló kúrò láyé lóbìnrin ńlá tán sẹ́yìn obìnrin ọkùnrin wàhálà ìtìjú ni kiri yégun òní ṣe bẹ́ẹ̀ tó látara àdélé ká mọ àwọn ìrìpẹ́ àwọn títà wa ẹ̀dọ̀rú rí ní tí èbá ti dọ̀rú ká mọ̀ pé ń dọ̀rú rí téèyàn rìn láti bí ìdè géètì yẹn kò sí ìní kí sísà yóò kú obìnrin tó bá sọ́ọ̀gì gan ni ẹni tọ́lọ̀ bá sì bò láti inú ọkùnrin náà bọ́lọ́ bá fún olówó àti ramọ́tò má pàjì ramọ́tò kó fún ma kóyàwó ẹ̀ ẹlòmíràn rẹ̀ ẹ̀ ah, ẹ̀ ká má sọ̀rọ̀ lẹ̀ tí wọ́n lẹ́ lo kí ni bọ́ bá lówó ramọ́tò wọ́n ṣe polú fámìlì yẹn kó fi má gbé wọn ara pé òun ó ṣe ẹ̀sìn ọ̀rọ̀ fún wọn ni ọlọ́run kó kó bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa láti rí àdẹ́dẹ̀ ní àwọn sẹ́mi jẹ́ ìbẹ́ta máa ń obìnrin míì tó bá lọ ọjà òun yóò di àpòrẹ́sì lérí yóò fa ìgòrò ẹkẹni garawo òru méjì yóò fa ẹlẹ́yà ìwọ ọkọ orí ọkọ ó sì máa lọ ọmọ ọkọdá lórí ọ̀kadà fa ẹrìn pẹrẹ àpàdé ní ta ní ìlọ ìbò. so ọkùnrin tí bàbá ti ní gíra da youth ni tí bàbá ti ní gíra da youth òní ọ da youth àdáyàtọ̀ láti sọ pé nínú àwọn tó lọ́wọ́ bò ní tíjú wò tí ò dayus lẹni tí èyí tiẹ̀ ka ọmọ rẹ obìnrin àbí ìyàwó ẹ̀ kún ẹnì kan ọba àfọwọ́kọ́ ìyàwó ẹ̀ lọ́yìn mùsùlùmí gidi ògbúdọ̀ rí bẹ́ẹ̀ tó fi dórí ọ̀rọ̀ pé obìnrin yẹn ń travel ẹlòmíì tó bá ti mú ìyàwó rẹ̀ dé mọ́tò park báyìí ẹ̀nà tó bá dé Lagos màá kọ́ lu ẹ tá ló mọ̀ tí ó jókòó tilẹ̀ jẹ èyí ló ní gíra ẹ̀nà mr man ẹ̀jọ̀ ẹ mọ̀ fún ajé àti ìwọ èyí tí ah, ẹ̀wọ̀ èyí tí ò sí gíra mọ́ lára àwọn yẹn. ẹlòmíì ó wà ti bí irú bí ó lè máa lọ màdúgùrì ọkọ wà ní. yóò wá ju ẹgbẹ́ bá dé màdúgùrì ajá ẹ̀kọ́ ni wàá pẹ́ ti dọ́run ọlọ́run ṣe ṣe dùn áwò sáfàrọ̀. èyí tó burú tún náà tó ṣe o ti bẹ́ gílé náà bí ọ̀rọ̀ bá kó dúró káàdì máa ẹrù pé ìyàwó wa ò ní máa dá tíráàbù àyàfi kan bá wá ni ká má legalize torí pé díẹ̀ díẹ̀ ni mu ẹlẹ́dẹ̀ máa wọ gbà ọlọ́run máa ń tó ṣe tó fi gbé àwọn obìnrin àwọn òfin bẹ́ẹ̀ kalẹ̀ fóbìnrin bẹ́ẹ̀ sì tún ni wípé àpọ́nlé tọ́bàṣánjọ́ bá ń travel tí ò nìkan ní máa dá travel ni ṣé kò mọ̀ náà ni àpọ́nlé ni àkóbìnrin wẹ̀ ẹ̀gbẹ́ kó rọ́kọ lẹ́gbẹ̀ẹ́ kó rí àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ kò sí bọ̀ bá ń tẹ̀lé àwọn rẹ̀ jẹ́ ẹ̀gbẹ́ nìkan bá fẹ́ gbé tó bá wù ọ́ yọ́ mọ bí ọ̀rọ̀ tí ó sọ tó bá rí bó ṣe yọ́ mọ ọ̀rọ̀ tí ó sọ tó gbogbo àwọn olórí orílẹ̀-èdè tó ń travel yẹn tí wọ́n mọ̀rẹ̀ ni wọ́n èfi dá travel àpọ́nlé ìjì ni ọlọ́run gbé ìyẹn sára ìsìláàmù ni sára àwọn obìnrin ni so káàdẹ̀ gbọ́yé ká sì gbàgbọ́ yé àwọn conditions tí ó lè jẹ́ káwọn nǹkan kan ó ṣẹlẹ̀ ká má dẹ̀ tayọ àwọn conditions yẹn bẹ́ẹ̀ a rí i pé kò fọ́nà àbáyọ mọ́ ọlọ́run wàrà ni àwa sòtì bẹ́ẹ̀ kí àwọn àmọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ jẹ́ àsìlò lè fọ́kúnlẹ̀ kọ́lọ́run kó ṣàánú wa kọ́lọ́run tó wà sọ́nà bákan náà wọ́n níta ló ń jẹ́ alfaqi ọ̀rọ̀ pọ̀ lóye yìí àwọn afáàdì ṣàlàyé ẹ̀ ká alfaqi náà lẹni tó jẹ́ ẹni tó nímọ̀ nípa onímọ̀ nípa Qur'an onímọ̀ nípa hadith onímọ̀ nípa mujtahid ó lè jẹ́ faqi àkókò onímọ̀ nípa hadith kọ́dẹ̀ nímọ̀ nípa al-Qur'an ìyẹn àwọn aṣọ pé faqi gbogbo nípa kí n sọ ó lè right faqi lè mú dájọ́ mi ó lè lo hadith mi kọ́ ìyọ̀pá hadith hadith dọ̀ ìfún ni kọ́dẹ̀ mọ́mọ́ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì so látara àdìrẹ́ni tó jẹ́ faqi tó jẹ́ muhadith ó wúrọ̀ jẹ́ bẹ́ẹ̀ pé yóò mọ̀ nípa hadith yóò mọ̀ nípa quran yóò dẹ̀ mọ̀ nípa àwọn usul láti lè máa fa ìdájọ́ yọ so kò sáyè láti ṣàlàyé ẹ̀ ní lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní ara súnà ni ìmọ̀ róró wà izar ló wà nínú súnà tó ti wà báyìí izar anáyà sálàmù máa ń lo izar izar bí ìròyìn wòrò báyìí kò ní kọjá wòrò tábàárẹ̀ kò sí ó lè máa mú àwọn ìtumọ̀ míì lọ́wọ́ tó ti yé ó lè fẹ́ mú àwọn ìtumọ̀ míì lọ́wọ́ lápèjúwe ẹnìkan ọjọ́ olùkọ́ bẹ́ẹ̀ gọ́fìmẹ̀ntì skul ní ti ń ṣiṣẹ́ nígbà tó wá lọ tí ń lọ ọba àti pé ọba rorò lọ wọn bá sọ mr salawa ètò ìsukù kò bá kíní sọ ẹ má rorò wá lọ wá ni pé súnà ni ó borí ní tẹ́ ẹ ìdí ìwà abẹ́ bẹ́ẹ̀ ni tó bá wọ ṣòkòtò ṣé ìlú kò kìí ṣe mùsùlùmí ni orí ìyẹn iṣẹ́ wọn lè bọ́ ẹbí ọmọ àmọ́ àpàyàwó ẹbí ọmọ ọpọmọ àwọn ọmọ fi mọ́ni gbé ẹ wá wo jáàlù àìmọ̀kan ọjọ́ mélòó wákàtí mélòó ló ń yẹn bá wọ tó bá rò lọ wọn á sọ wípé mọ́kànlá àwọn eléyìí táwọn sọ iná o kò gbẹnu ẹnì kankan báyà arúgbó àwọn tó rúrò wá dúkàá gbé ọ̀rọ̀ àwọn aláṣejù ẹnu wọn gbá o ẹnu wọn ò gbá rárá bó ti wù lọ ma. ṣùgbọ́n tó bá rí pé rú àpèjúwe tá a mú wá yẹn tó bá rí pé kíní ẹ̀fẹ́ ṣẹlẹ̀ yẹn lọ́n gbọ́dọ̀ ah, ah, pọ̀ wọ ṣòkòtò náà anábì náà ń wọ ṣòkòtò bó bá wọ ṣòkòtò náà kò sí tó burú àǹfààní tó so látara àti ilé wọ́n ní ìjẹ́ ẹni tí ń lo fún tó nka pé nǹkan haram tó wà ní oògùn yẹn tí òun sì mọ̀ kọ́jà yẹn ti sọ àlìjẹ́hàlì òun lẹ́sẹ̀ àwọn tá lọ ṣe kinní haram wà àwọn ọlọ́run obìnrin bákan náà àwọn ọmọ yàrá lọ́ba kó bá san wọ́n lẹ́sàn nípa ní kó má fi kẹ́kọ̀ọ́ ni rọ ẹ̀mọ̀ kọ́lẹ̀ báwọn àfa ọ̀lọ́ kọ́lẹ̀ kan wà táwọn àfa ń lò wípé in tó bá ti bàjẹ́ àti máa ń tún tó sì yẹn exist ṣe ìdájọ́ yẹn ló lò lérí ọmọ tó ṣe wípé ó wà nínú obìnrin sádẹ̀rí wípé kò sí ọ̀nà ọmọ yẹn máa kú tí ààrẹ bá dàgbé pé òun ó bí ọmọ yẹn ò tí kú ọ́sà fúnra ṣùgbọ́n bí ọmọ yẹn ṣe rí tó bá délé ayé wàhálà ni ó jẹ́ fóbi tó bá fẹ́ di ẹ̀mí òbí lè bọ́ ṣẹ̀dá islam lè ní kí wọ́n pa ọmọ yẹn nínú nígbà wọn fọwọ́sọ nìyẹn ká pa kán wọ́n náà àti gbọ́mọ yẹn jáde kí ìyá yẹn kó survive ewu tẹ́mi rẹ̀ bá wà ó máa bímọ mi káwá lòdì afẹ́ ìjọ ẹ̀rí wò ní. gbogbo àwọn nǹkan tó yẹ káwọn medical student wa náà mọ̀ nìyẹn ẹ̀rí medical student muslim medical student yóò kàn sáà mọ̀ sọ̀rọ̀ bálabàlà bí ẹni pé kò tiẹ̀ síta wa kùlù ní ọlọ́run rárá àti nígbà yẹ ká ní àwọn yìí ń àfihàn tọ̀ nìyẹn àwọn ìpìlẹ̀ kan yẹ kó yé wa onídìí kan ṣẹlẹ̀ àmàdà àmọ́ ogun ọ̀rọ̀ ǹjẹ́ ni mo fẹ́ ṣe yìí táwọn gbọ́ ọ̀nù Islam gan right the problem tí ló máa ń ṣẹlẹ̀ náà ni pé ẹlòmíì extraordinary piety aláìmọ̀kan ni arákùnrin kan ní skul àwọn mùsùlùmí ọmọ rẹ̀ àwọn dá skul lẹ̀ ọmọ rẹ̀ ó di ẹ̀yìn bí aago mọ́kànlá kó tó mọ wá sí skul skul mùsùlùmí wọ́n máa bíi kàfà àwọn ọmọ ti parí ibi period bíi mẹ́rin kó tó yàn án òun yàn náfìlà dùà wa ẹ̀ kínní bó ẹ̀rọ ṣàlàyé fún ẹ̀rọ ẹ̀mí Tẹ́mà irú àwọn nǹkan yẹn ní máa ń ṣẹlẹ̀ kọ́nà wọn ọjà kó kọ́sà àánú wa kó ọ̀tọ̀ àtún náà. So bákan náà photograph àti èrè sculpture yàtọ̀ wà láàrin méjèèjì méjèèjì náà ní Islam kọ̀ pàápàá jùlọ pẹ̀lú àlàyé tí a fún àwọn Sheikh bùnbá sọ̀rọ̀ sínú ọ̀gbà tí wọ́n ti fún wa àwọn èèyàn wá bí iṣẹ́ ògùn bá ti lé ìjọba náà bàbá ẹ sọ pé fọ́tò yíyá ọ̀dà ṣe bá àwọn rí píkṣọ̀ ní bàbá nínú orí yẹn mọ́mọ́ wa dé yanu abọ́ òrí náà so ọlọ́run kọ́ sí ọ̀nà wa. bákan náà pásítọ̀tù ńkọ́ yẹ̀jú tọ́ba ti wí pé dọ̀rúrí ọbẹ̀ lọ ájì níṣẹ́ kọ́wá ní àlẹ́lámì níyà ọ̀fà kẹ́nìkan àwọn òní lọ mẹ́kà náà nìyẹn. tó ti ìdí ìyẹn tó bá wà fún àbíṣirú àwọn dọ̀rúrí yẹn wọ́n filẹ̀ wọ́n dẹ̀ ṣàlàyé lábẹ́ àwọn principles àti pé pé láyé àlẹ́ ìsàlám kò sí pé ìgbà wo tiẹ̀ ní ọ̀rọ̀ geographical boundaries ṣẹ̀ṣẹ̀ dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nàìjíríà from Kano wọ́n lọ àwọn àpá nàìjíríà lọ kọ́ wọn kí Saudi wọ́n lọ kọ́ wọn kí Libya gbogbo àwọn Osman dan gbogbo wọn yẹ kò sí pé wọ́n gbà sí kẹ́ẹ̀sì kan wọ́n gbà sí sàkàkà wọ́n lọ wọ́n bọ̀ ni ìmáàmù Suyuti ó wá sí Kano ìmáàmù Suyuti kan kana, Kano Katsina gbogbo bẹ̀rẹ̀ wọn gbúgbẹ̀ káwọn èèyàn ní kí ó kọ́lọ̀ nǹkan ṣe àná wa nígbà yẹn kò sí gbọ́n ní ìsìn kọ́lọ̀ nǹkan ṣe àná wa. bákan ọ̀rọ̀ nípa wípé ìbéèrè tẹ́lẹ̀ kan tún pé ọ̀rọ̀ ń pa second jama then fẹ́ dára àdúrà wẹ́ àdúrà ẹ̀rọ kí then ọ̀rọ̀ ń pa wàlímọ́tò nìka ǹjẹ́ ìyá lè ṣe wáàsí mbẹ́ ẹlẹ́mìí tó bá dé ìjọba kí wọ́n ṣe wàlímọ́tò nìka tó bá di pé nìkan ṣe wà sí kúrò mbẹ́ ni ènìyàn ara wọn ní bídà bó tilẹ̀ jẹ́ wípé nínú ṣé dandan ni kí sí wáyé mbẹ́ kì í ṣe dandan kò sí a gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ wọ́n máa rí pé ẹnìkan ò ṣe káwá rí wípé aláṣejù ni no kò sí ń dẹ́ndẹ́ ṣùgbọ́n tí wàá sí wá wáyé àfọ́ àwa ibnu kẹfẹ́ rọ́ṣẹ́mọ́lá ìgbà tó ń sọ ìtumọ̀ àyà tọ́lá wọn bá sọ wípé fadakiri inna fa'ati dhikra pé máa ṣe ìrántí nígbà tó bá ti rí wípé ìrántí máa wúlò ayé fìlìmọ̀kánù lẹ́tì fìlìmọ̀kánù lẹ́bí táwọn fàáfin yìí àdìkàrà bó ṣe tu nìyẹn ní ibnu kẹfẹ́ ààyè tó bá ti di pé wà sí máa ṣàǹfààní lo àǹfààní yẹn láti ṣe wáàsí fáwọn yẹn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àdúrà sọ́là mi sọ wípé nínú akọ mùsùlùmí sí mùsùlùmí ni pé ìdá sam sọ àkà fáńsẹ̀sìlà tọ́mọ ìyá rẹ bá ní kó o ṣe wáàsí fún ṣe wáàsí fún ṣe títí fún. so látara àdílé ìyẹn ò sí láìsí ń bẹ kódà alákọọ́lẹ̀ kan níbi wà ní mọ́tò ní káàkiri àwọn kan bí ànábì léèrè ànábì lẹ́yìn sàlàyé ìdájọ́ ìṣìyẹ fún wọn bẹ́ẹ̀ ìyẹn ń kọ́ so látara àdílé kò sí nǹkan tó burú kò tí ì sọ ìjókòó yẹn di dídíà kò tí ì sọ adìẹ ẹlẹ́ṣẹ̀ tá a bá lo abẹ nínú pé ah ibi yìí ó kó àwọn èèyàn jọ a lè lo àǹfààní yìí bàbá labẹ́ ṣe wá fún òní wá ẹja lo àǹfààní ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn kò sí nǹkan tó burú ń bẹ̀. àlàáhùnmọ̀ ilá tó lè jẹ́ ó burú ni pé ká wá sọ pé dandan lá tí ò bá ti sí ń bẹ̀ wà ní mọ́tò nìkan yẹn ọ̀bá súnà mu rọ. bùkátà lè má béèrè fún ká ṣe nǹkan kan àlejò ọ̀dọ̀ ìlú ní káka jẹun kó kálukú sì máa lọ. sòǹtà fẹ́ gbóyè dẹ̀ ọ̀rọ̀ tó ní àkíkọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ púpọ̀ lórí èèyàn náà fọlọ́n ráìdà kọ́ṣẹ́ àná wa èyí tó clear sí mi ni pé kò sí ní tó burú a àwọn sálàf tí wọ́n fẹ́ ṣe àkíkọ̀ tí wọ́n dẹ̀ invite ara wọn kí wọ́n jẹ wọ́n dẹ̀ jẹ lọ́dọ̀ wọn wọ́n ṣàdúrà fún wọn wọ́n dẹ̀ tún kúrò a rí àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ nínú ìṣesí méjì méjì ó ní ọ̀rọ̀ tí àwọn àfáà ń sọ lórí hadith yẹn wípé kò lálàáfíà àbáni lánàá tẹ́ fi ti a àní wu ọ̀rọ̀ yẹn torí pé arákùnrin tí wọ́n dá ọkọ̀ ń bẹ̀ gangan sí kọ̀ ni àbáni ọ̀rọ̀ yẹn lálàáfíà ó wà ní adabul mufad tó látara àdìyẹlẹ yìí kò sí ní tó burú ń bẹ̀ tó ti àdáńdẹ̀ náà lè wà níbi kan tó yẹ o lè má ra àyè invite ni mo fẹ́ ṣe o lè pa kó o dẹ̀ ti sínú lálọ́bà báyà kó o jáde kó ẹlòmíì lè jẹ́ kébi tó bí o kàn bára rẹ̀ níbi rẹ̀ pé òun nìkan ni mùsùlùmí ìyàwó ẹ̀rẹ̀ ìdímọ̀ kò dẹ̀ àwọn èèyàn rẹ̀ èyí tó jọ̀rọ̀ yẹn ní kó pẹrẹ yẹn ó yẹn ó sì dín àbó gé ó dẹ̀ lọ sí ibì kan kó fún àwọn aláìní dẹ̀ àlùwájì ṣùgbọ́n àtọ́nà àwọn èèyàn náà tó pọ̀ fáwọn èèyàn náà jẹun dẹ̀ àlùwájì ayé tó jẹ́ kókó kó bóòlù ṣe ṣe nítawọn apá kan sọ ní hukumu ka hukumu al-adahi gẹ́gẹ́ bí ìdájọ́ ẹran léra náà ni bóòlù anábì ṣe ṣe tí wọ́n fọ̀n dànù ni àbí wọ́n jẹ ní tútù àbí wọ́n ṣe kíní tó ń tí Islam bá ti tú wa lẹ́bẹ̀ ká má bọ̀ ìyá kan rẹ̀ mọ́ra wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ká ṣọ́ra fún ìkómọ tàwọn ẹja ìlú tí ọkùnrin àti ọmọ jókòó ra wọn jókòó ẹ fọ ọlọ́run alẹ́ kíní kan àlùbáríkà gbogbo ẹ̀ ó wà mọ bídíà yẹn bọ́yá torí èèyàn gan alẹ́ ṣọ́ra ní tá a bá fẹ́ ṣe ká ṣọ́ra lérí ẹ̀ tá a tún ní kó sínú jàǹbá irú ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àbáyé àkọ́ṣe àánú wa èyí tí a bá dáhùn tọ́ lọ́lọ́run o ìdọ̀bálẹ̀ ìsara àṣà kìí ṣàṣà Yorùbá gan tó ti yé àṣà àwọn ajẹni ń pa tó ní tó kílẹ̀sì kan wà Islam àti àṣà ilẹ̀ Yorùbá ládàá bá béèrè ẹ̀ńdẹ̀ àárí àṣà àlàyé gbọ́ àwọn àṣà yẹn bóòló ṣe bóòló ṣe influence àwọn àfa àgbẹ̀ náà pípa àfa mi lé mi yọ fẹ́ràn rẹ pẹ̀lú orúngbà ṣùgbọ́n ẹni tó ń fi ètò ẹni pé òní dọ̀bálẹ̀ àáfà so ó ní fúlẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà mi náà nítorí àyè ò lè ṣe láti explain second german ṣùgbọ́n tí mo kàlẹ́ sọ ní ṣókí lórí ọ̀rọ̀ second german ni pé àáfà kan ò sọ pé haram ni second german àáfà kan ò sọ bẹ́ẹ̀ gbogbo ẹran ló gbà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tún ni àáfà kan ò sọ pé ẹni tó bá kí second german ò ní ọ̀run àáfà kan ò sọ bẹ́ẹ̀ rí láyé gbogbo ẹran ló gbà akálàṣe ní táwọn àáfà àwọn olùgbé ṣe káyé sí àyẹn alhari ilkaifiya ma'asura ila nabi sallallahu alaihi wasallam wa ila salam ṣé kì í fi kákí jẹ̀mọ́ àti ọ̀dọ́ kátó kí mi tá a lè tọ́pa ìdọ́dọ̀ ṣiṣẹ́ àná sallallahu alaihi wasallam kò sí nínú ṣiṣẹ́ àná muhammad sallallahu alaihi wasallam nítorí pé ànábì náà ní imam ànábì ní ó kírun sóbi dẹ́rẹ́ kejì jẹ́ àlè tọ́pọ̀ ìdí ìṣe àwọn sàábé arínú àwọn sàábé tó ṣe bẹ́ẹ̀ rí adẹ̀rú àwọn sàábé tí wọn ò ṣe bẹ́ẹ̀ àbọ̀ àwọn abdullahi ibn mas'ud ó ṣe bẹ́ẹ̀ rí níjọ́ wọn mọ́tàlásí wọn ti kírun tó ń sì jàmá alkama asrak àti aswad ó kún wọn jọ ó sì léèdì wọn kírun fún wọn níjọ́ mi ó sì dé mọ́tàlásí wọn ti kírun tó padà sínú ilé ó lọ kírun rẹ̀ méjèèjì náà ló wà nínú ìkan wà nínú al-musannaf ibn abi shayba ìkejì wà nínú al-musannaf ti abdulrazak so látara àdí eléyìí and then oríṣiríṣi àwọn ìta àdẹ̀mọ́ mú wá náà ni pé anas tó kírun mọ́tàlásí tó ti kírun mọ́tàlásí yẹn kò ní kíni o torí pé kò ní ìmáàmù ni abá agree lórí pé torí pé mọ́sálásí yẹn ò ní ìmáàmù kí ló dé tí ó fi lè kí òní mọ́sálásí tí ò ní ìmáàmù tá a dà ipò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé kí lè fi kí òní ṣe rẹ̀ torí pé mọ́sálásí yẹn òkulẹ̀ ní ìmáàmù abẹ́ ẹ̀kọ́ ni bẹ̀t káìfà mọ́sálásí yẹn kó wọ́n ní ìmáàmù tí ìmáàmù ó dẹ́ àlá wọn kó ṣe tí wọn ò rí sí ìdí ẹ̀rọ ẹgbẹ́ pé ah, ni àbí modality kò sí ẹnì kankan bẹ̀tì lónìí padà àwọn afún bídíà àwọn àwọn ẹlòmíì ta nítorí òtún analysis ò lè analyse ṣé irun yẹn kẹ́kẹ́kẹ́kẹ́ ni wọn ò ní irun yẹn ni àbí kẹ́síà yẹn ṣé ètò ìdẹ̀tún mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ so látara àdúlé yìí tó fúyẹ́ nínú táwọn afá mi dúró lórí pítọ̀ táwọn bá ti dá tán bá ti kírun tán mọ́sálásí àwọn lọ kí nínú tó wọ́n rí àwọn kan dúró lórí ṣùgbọ́n kó wá láyè kan wọ́n ti jí wọn tán kó tó wá kíjọ mọ́ mi kò ní bídíà ni wọ́n ṣe kó lọ́lọ́wọ́ nígbà yẹn ẹni yẹn ni kó ṣe mi dọ̀. bó tilẹ̀ jẹ́ wípé kò lẹ́tọ̀ọ́ ká gbọ́ ká máa pèrún báyìí ká wá sọ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá ti dá lọ kíkì wa àwọn pọ̀ lérí ẹ̀ ó dàbẹ̀ wípé nádùá kan wáyé rí London state táàbẹ̀ yìí báyìí àwọn àfáà ní láti wá discuss ọ̀rọ̀ yẹn conclusion àwọn àfáà náà dẹ̀ ni wípé kò sẹ́nì kankan tó lè sọ wípé ara pé ìrún tí wọ́n kì yẹn kò lálàáfíà akálàsì àwọn ìyapẹ̀rẹ̀ tó wà láàrin àwọn sàbí bí sàbí kọ̀ọ̀kan ti gbọ́ yé sí àfáà ibn wùfẹ̀mẹ́ẹ̀lì ó ní Abdullahi ibn Mas'ud ó ní tó jẹ́ kó lọ lé níjọ́ tí dalala ìṣàkóyà rẹ̀ tóbi ju ti ìmọ̀mù àdúgbò yẹn lọ. tàbí ni ó bá rí oúnjẹ mọ́lọ́lájú ó ti ń kírun àwọn èèyàn mi ò ní fẹ́ kírun lẹ́yìn ìmọ̀mù yẹn mọ́. bẹ́ẹ̀ bí ibùdó fẹ́ nínú ti kọ́ nìyẹn. níjọ́ mi ìdẹ̀ ni ó wọ mọ́tọ́láṣí ó dẹ̀ kì bẹ́ẹ̀ wọ́n láti lè fi àpé jàwáàsù wà fún. so látara àdìlé ẹni tó bá yẹ pé òun ò ní tábàdí kírun wọn lọ mọ́tọ́láṣí ọwọ́ adúmọ́lá láti àwọn á ní pé kò lè kò lè kí kò lè kí òyìn ẹ̀bẹ̀ ó lè kí mọ́ àdìsí àkọ́kọ́ wáyé pé ìrún táwọn wọn táwọn ẹbí nìkan ni wọ́n ti tó fi sọ́dákọ̀ pẹ̀lú ẹ̀ka jọ kí kí la máa pèrú yẹn àwọlẹ̀ níbi àfọ àwọn ọ̀sẹ̀ mú sọ ìrún méjì táwọn yẹn kíkí nìyẹn jàmá wo nìyẹn lẹ́yìn táwọn bíi kí jàmá ta. so látara bẹ́ẹ̀ àwọn èèyàn máa sọ pé no n tí ìyẹn sọ ni wípé ẹni tó fẹ́ yẹn lọ́pẹ́lá lè kírun lẹ́yìn tó hmm, kí ṣe ń bá sára kan lèèyàn máa ń fààyàn nínú nọ́ọ̀sù ọ̀kan nìyẹn ẹ̀kejì tẹ́nì kankan ọ̀dẹ̀ lè disagree pẹ̀lú ni pé jàmọ́ ẹ̀ nínú yẹn tẹ́nì kan wà lè jẹ́ nọ́sùlà kí jẹ́ nìkan jàmọ́ ẹ̀ wọ́n kí yẹn. so láti lè mọ̀ pé irú yẹn kì í ṣe ẹlòmíì wà á ń du ẹlòmíì yẹn pé wọn ò ní gbà àwọn yẹn kó ẹlòmíì wà ẹlòtún yìí kí o àwọn àbá sọ pé kí ní leadership training programs ká invite gbogbo àwọn èèyàn tá a rí pé wọ́n àwọn nǹkan yẹn ó ní kálukú wá sọ ohun tó bá ràn sí káyé máa dà wọn tí wọ́n ń wò wá sínú wàhálà ẹlòmíì ó ní tó bí àbá àbí mẹ́fà wá ti gbọ́ ní ìdáhùn tí ní kíkà ìdára báyìí ewu tó ní ewu lòun àfẹ́ ṣe báyìí ìwọ ló ń da àyè láàmú ọlọ́run kò ṣàánú wa subhanahu wa ta'ala alhamdulilayi sọ́nà lára fáwọn àtọ́sọ́ ni. ìka sí ìdíje àlùkà dìde àwọn ọ̀rẹ́ kan wọn tó bá